وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀ lèmi náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini ìsọ́bàtìlọ́kọ́ ìrìn ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn àfáwà àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ muhammadul awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imamu ní da'watul haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ìmàbáwakalọ́ alhamdulillahi wahda والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب أما بعد فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكي فقف ولم أبا الحمد لله فاتي أدوكي فناني أبا كونششو بنعمة ربي لا بما كسبت يدي nǹkan tí wọ́n ti pé gbogbo ń ta ní ń ta jẹ́ ń ta dàbá ṣe wà láyé lónìí àánú rẹ̀ náà ni kìí ṣe mímọ̀ ṣe wa. bí ní ìmọ̀tì ìrọ̀bí láàbì máa kàtà bá ti yẹ̀ dí. àwọn ọ̀rọ̀ kan ilé tó gbilẹ̀ táwọn èèyàn máa ń sọ tá a gbọ́njú bá tá mọ̀ pé kò bá ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá màfi ká máa tún ṣe. bí ni kéèyàn máa ronú o àwa kọ́ la mọ̀ ọ́ lọ ọlọ́run ló bá wa lọ o. bí ní ìmọ̀tì ìrọ̀bí. bíbẹ̀ yìí kì í ṣe mímọ̀ ṣe wà lẹ́kọ̀ọ́ láàbí máa gáàsàbà ti ẹ̀dí. àwọn kan mọ̀ àjọ àṣẹ jù wá lọ lánàá àwọn kan náà mọ́ lọ́wọ́ sí jù wá lọ. láàbí máa gáàsàbà ti ẹ̀dí. àwọn ẹlòmíín náà rẹ̀ ni àwọn kan mọ̀ jù wá lọ. láàbí máa gáàsàbà ti ẹ̀dí. sọ ní táwọn kò mọ̀rọ̀ sọ jù wá lọ. láàbí máa ti ẹ̀dí. ọlọ́run wọ́n mọ́mọ̀ dédé ṣàánú wa o. Tàbí máa ga sábà díẹ̀ dí. Mímọ̀ tí wọ́n kọ́ ní bá a ṣe wà lónìí. Wọ́n láti túnra sí iná ní mọ́tàjà Àwa ò ṣe fáàrí pé kò sí àgọ̀ nínú ọ̀ràn wa, àwọn kan ló máa ń ṣe fáàrí rú rẹ̀. Mọ̀nà ń tàlẹ̀ àmá ní. Ẹlẹ́yìn àá ní kò sólòṣì nínú ọ̀ràn àwọn. Allah. ẹlòmí a ní kò sára ìmọ̀kan nínú ọ̀rọ̀ àwọn àà ah! ọlọ́run fẹ́ ṣàánú ó lè bẹ̀rẹ̀ látorí ti ẹ̀kí ọ̀pọ̀ wọ́n bí tura fi nani mọ́tàṣì rán má ṣe fàárí má ṣe yanràn ìnani mọ́tàṣì rẹ̀ ní kankan ní mana ń talẹ̀ alámọ̀ntàṣá. ọmọ afẹ́lò mi ní fọkànbalẹ̀ afún ní máa fún lówó afún lálàáfíà. wà tó ṣeré mo máa ń ṣe ìta ní ìlàlímọ̀ náà. aláàrẹ̀ máa máa ń gbà mí àádẹ́ di haramu fẹ́lò mi òun awọ́ làáfíà kò ní rí. bí kàkà náà awọ́wọ́ kò ní rí awọ́ ọmọ kò ní rí awọ́ akọ kò ní rí a ní ìwé ẹ̀rí kò dẹ̀ ní rí iṣẹ́. wà tó ṣeré mo máa ń ṣe ìta ní ìlàlímọ̀ pẹ̀lú rẹ̀ kò ní rí kọ́sọ́mà. wàtú ṣúrí mo máa ń ṣìta ní ìlàlímọ̀nà. ẹlòmí aṣọ oríṣiríṣi tẹ́sì báyìí pẹ̀lú rẹ̀ kò ní rọmọ bí. wàtú ṣúrí mo máa ń ṣìta ní ìlàlímọ̀nà. wọ́n tún sọ fẹ́lòmí kò bóyá kẹtún rì má rí ẹtún fẹ́ lómi ẹfẹ́yàwó kejì pẹ̀lú rẹ̀ náà bákan náà náà ni. wàtú ṣúrí mo máa ń ṣìta ní ìlàlímọ̀nà. obìnrin mi àtòrí ẹ̀ kó kúrò nílé ọkọ pé ńgbà tẹ́lẹ̀ yìí kò sọmọ lára ẹ̀ ni á tún débò mí kọ̀ náà ni. wàtú ṣúrí mo máa ṣíta ní ìlànìmọ̀nà. ó ní wọ́n ń lóyún tí wọ́n ń bí wọn ní rọrùn yìí ni wọ́n ń mọ́yàwó ìyàwó tiẹ̀ ń lóyún yìí. bíkà kánà máa kánà bí kọ́ irí kàlà wàhálà bí haúlì kàlà haúlà náà. وهذا بحولك لا حول لنا بكان ما كان بغيرك لا الله ọlọ́run ìwọ ló fún wa ní ta ní bí kàkàánà àwakọ́ máa kàánà gbogbo ń ta jẹ́ lò ní ìwọ járí jẹ́ gẹ́rẹ́ kàlá tí bá ti wọ́lọ́run ni kò lè já wa wàhálàbẹ̀ haulẹ̀ kàlá haulana àwọn gbàgbà àwakọ́ o wọ́n náà gbà mí tí wọ́n náà wà lónìí kò tó wà lónìí má rò mo ti pẹ́ lẹ́nu iṣẹ́ ju kí máa ti di dàrẹ́kítọ̀ lọ mo

pẹ̀lú rẹ̀ náà torí kò sí nínú àkọọ́lẹ̀ wọn látọ̀dọ̀ ọlọ́run ọba wọn àwọn ní sábàbí tí wọ́n fi rí wa rúù torí bí tí wọ́n náà bá ti bára rẹ̀ mọ̀ afílẹ̀ ìwọlé lónìí àmì ọlọ́run bá kó jọ kó já lè rẹra wá lẹ̀ fọ́lọ́run tó dá wa fọ́lọ́run má jẹ́ kí Muhammad sallallahu alaihi wasallam àwọn àmì ọlọ́run àlékún yọnu rẹ̀ kó túbọ̀ wá sí fún àwọn ni ètò wa yìí náà ni ìpè òdodo lánàá ibi tá a ti bẹ̀rẹ̀ òun ni tafsir suratul ahqaf ìta bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa nípa pàtàkì ọ̀rọ̀ ọlọ́run náà ni ta mú tá ṣàlàyé rẹ̀ fún wa nínú ayẹ̀ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tá jẹ́ kámọ̀ pé ayẹ̀ alákọ̀ọ́kọ́ nínú sọ́rọ̀ yìí ó jẹ́ nínú àwọn hurufu al àwọn tó yẹ pé ká fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ bá nàbí ṣe fi wọ́n lẹ̀ pé àwọn tọ́lọ̀ àwọn bá fi ṣe àwọn àwọn mọ̀jíza fún alukùránì náà ilé náà jẹ́. àmín. wọn náà ní àmín tẹ gbọ́lá ní ta kan. tanzilul kitabi minallahil azizil hakim. àwọn jẹ́ ká mọ̀ bọ́lá ń ṣe sọ fún wa pé sísọ̀kalẹ̀ alukùránì látọ̀dọ̀ wọn lọ́wọ́ alukurani kìí ṣe ìwé àgbélẹ̀rọ o alukurani kìí ṣe ìwé ilẹ̀ lárúbáwá o gẹ́gẹ́ bí ìròrí àwọn kan Sheikh Abdul Wasiu ilé tí wọ́n rò pẹ́sìn islamu ọ́nẹ́sìn àjèjì ni ọ́nẹ́sìn ilẹ̀ lárúbáwá ni torí rẹ̀ ló fi jẹ́ pé alukurani èdè ni wọ́n fi kọ́ kálà ó alukurani ìwé àtọ̀dọ̀ Ọlọ́run bá islam ẹ̀sìn àtọ̀dọ̀ Ọlọ́run bá wá ni bí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn àbáláyé islam ni o jẹ́ kó yí ẹ dáadáa o torípò yẹ ká béèrè lọ́wọ́ rẹ̀ ipẹ́ ànábì wa Adam alayhi salatu wa salam ẹ̀sùn olóòsìn lórí ilé ayé ìsìláàmù ni ànábì wa Ibrahim alayhi salatu wa salam tí ń ṣe bàbá ńlá wa táwọn kan pè ní Abraham Ibrahim ẹ̀sùn ìsìláàmù yẹn náà lọ́wọ́ náà wá ṣe lórí ilé ayé o ẹ̀yìn tí wọ́n pè náà anábíwa Nuhu ẹ̀sùn ìsìláàmù náà ni o anábíwa sọ́ọ̀lù alayhi gbogbo ànábì ọlọ́run látòkè délẹ̀ látòkè délẹ̀ máa kà wọ́n máa dárúkọ wọn o lè rẹ́sìn kan àtàṣì ẹ̀mọ́ ọjọ́ ìsìlámù yìí náà lọ. ṣé ìgbé yìí تنزيل الكتاب من الله العزيز الحكيم ọlọ́run ọba tó dá wa ti mọ̀ pé àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ kan ṣe ń bọ̀ lẹ́yìn ayé ló fi ti sọ̀tọ̀ tẹ́lẹ̀ pé mínà lọ́ọ̀hì látọ̀dọ̀ wọn ọlọ́run ọba Al-Qur'ani ti wá al bí í ṣe ọba al nínú orúkọ ọlọ́run ọba náà ni al nínú orúkọ ọlọ́run ọba náà ni al sẹ́dẹ̀ bí yàn bá ń jẹ́ al-aziz ẹ̀dá kìí jẹ́ bẹ́ẹ̀ abdul-aziz ni wọ́n máa máa jẹ́ abdul-aziz wọ́n gbọ́dọ̀ pẹ́ra rẹ̀ ní aziz sẹ́dẹ̀ bẹ́ bá pẹ̀ ní aziz aziz aziz ìgbókù pẹ̀lú ń pè ẹ pè ní abdul-aziz ẹrú ọlọ́run ọba ọba bíi abdulhakimi ẹ̀rọ ọlọ́ọ̀bọ̀ ọba ọ̀jọ̀gbọ́n. àni abdullahi ibùn àmúrú radiyallahu anhu ani nabiyyi sallallahu alayhi wa sallam kọ́. ẹ̀kọ́ àti ànábì sallallahu sallam ti sọ fún wa ń bí. yuqalu li sahibil qur'an. ànábì sallallahu sallam ni wọ́n máa sọ fún alálùkùrán níjọ́ gbẹ̀rẹ̀ alkiyama. iqra'u arábìnrin wa máa sọ fún ẹni tó já lálù kùrá ní jagudà gánù kó yá bẹ̀rẹ̀ sí ká ìkàrà wárọ́kà wárọ́ tìlìkà máa kó yá máa kàlù kùrá ní máa dùn sí máa ségédé òun sí máa tìlìkà máa kó ń jà tó rọ́ ṣe bẹ̀rẹ̀ sí ká ńgbà tó ń bẹ̀ láyé ó yá tún kà lónìí. fa iná máa ń zè látàkà ń dá àyàdẹ̀ ń takọ́rọ̀ òhà. Ibùsọ̀kalẹ̀ rẹ sí lọ́dọ̀ Ọlọ́run náà níbi tó parí àyà rẹ tó kà sí èyàn máa gùnkè sí a máa gùnkè bó bá ṣe rá alùkùránì kàsí láyé náà ní kò rẹ̀ jí máa ga sí lọ́dọ̀ ọlọ́run alùkùránì ọ̀rọ̀ ọlọ́run ọba ni kìí ṣọ̀rọ̀ ilẹ̀ lárúbáwá. kìtàbùllàhi àhàyánà. ìyẹn náà wa láyé tó wá là wá kúrò níbi ìgbésí ayé òkùnkùn. wàbí tàwùfíìdì àwòzọ́ alukurani tó wá kọ́ wa alukurani wá kọ́ wa lẹ́gbẹ́ òkùnkùn o. wà á bí tawhid. alukurani wá kọ́ wa ní ìpànìyàn o. wà á bí tawhid. alukurani wá kọ́ wa ní ṣìnà àti olè jíjà o. wà á bí tawhid. gbogbo àwọn wàjákujákun yẹn kọ́lá alukurani wá kọ́ wa o. wà á bí tawhid. musa alukurani wá kọ́ wa ní ìmọ̀lọ́run lọ́kan. fàfi kurani nanu rán. nínú alukurani kurani nanu rán. nínú alukurani wà àmàdúnníyáná. àlùkùránì ló wá ń tàn wọ́lẹ̀ sí wa tá a fi mọ tó yẹ ká ṣe láyé tá a fi mọ tí ò yẹ ká ṣe. ìwádìí ó lè bẹ bá rí mùsùlùmí tó bá hùwà tí ò dán máa lé mùsùlùmí ni. ìṣẹ́ni tí ń tẹ̀lé àlùkùránì.

àríyáná. èyí tí wọ́n ń tọ̀mọ́lẹ̀ síbi àwọn òkùnkùn ayé wa. ìwàlẹ̀ kúránì lánàá rí jù. lẹ́yìn alukùránì àwọn òde ẹ̀sẹ̀dì kankan kí ni alukùránì fẹ́ fọ̀fọ̀ ṣe. ṣẹ̀rí àtò lánàá náà jọ. bẹ́ẹ̀ bá fọ alukùránì yanjú àwọ̀ àárín ọkọ̀ àtayá. ìwàlẹ̀ kúránì lánàá rí jù. àwọn mùsùlùmí àti àfẹ́ máa fi yanjú àlámọ̀rí ọ̀rọ̀ ara wa ìwọ tó kìí ṣe mùsùlùmí wá ń bínú ìwọ náà tó jẹ́ mùsùlùmí tún wá ń dọ̀rọ̀ rú ọkọ̀ yí ẹni tó bá ń gbọ́pọ̀ òfin ọlọ́run ṣẹ̀ríà ọlọ́run ìlànà tọlọ́run káfíyanjú ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ní pípíyàn bá fẹ́ fẹ́yàwó tọrọ rẹ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ bá kọmọ ọlọ́mọ mọ́lẹ̀ fún lóyún ṣẹ̀ríà nìyẹn tọrọ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ kí wọ́n fọmọ fún ẹ ìtumọ̀ rẹ̀ ní pé o fẹ́ ní sun lọ́kà òṣì akérè nìkáhì bókun tó wà láàrin agbélé bọ́wò kí gbogbo náà tún máa tún bí àárẹ̀ kó máa bí òórùn kó máa bí àjàkálẹ̀ àrùn ẹgbẹ́ lọ́tẹ́ ṣẹ̀rí àtàbùn tó ti ń gbọ́ ṣẹ̀rí àtòǹtakùn yẹn ṣẹ̀rẹ́ ìsìlámù ni pé má jalè má mú nǹkan ní nǹkan mọ́ ti ẹ̀ nínú alùkùránì láti rí pé má òkàn lè sún dédé sọ pé ìyàwó ẹ̀sùn ẹ̀wà ọ̀yá kẹ́rẹ́ ìdájú síta rárá ó ní lànà sí ọ̀sán ọ̀dọ̀ obìnrin tó wá jẹ́ wọn náà tó jóbìnrin ọ̀kàn lè dédé kúrò lẹ́ ọkọ̀kọ́ sọ pé i'm tired of you there lólúlúlúlúlúlú ó ti rẹ̀ fẹ́ yẹn kó wá lọ́n kẹ́rù lọ rárá ń ṣe kúrò náà mùsùlùmí ó yanrantí gan ó yòlẹ́kì gan ó sẹ́ṣà gan ó wà òkè gan. wọ́n fi ayatihi ibarun. nínú àwọn ayé alukurani wa àwọn nǹkan àríwòye àríkọ́gbọ́n àríkẹ́kọ̀ọ́ pọ̀ mẹ́rẹ̀ pẹ́tẹ́. wà á hakamu bihananju. gbogbo àwọn ìdájọ́ náà alukurani lánàá la fi ń sòṣẹ̀ ní. yuhadhiruna minash sharri. abẹ́yẹn náà ò ní nípa alukurani lọ́lọ́run fi ń kọ́ wa pé ká má hùwà bàjẹ́ ká má bù ká má tatẹ́tẹ́ ká má tètè ká má jalè ká má gbalẹ̀ onílẹ̀ mọ́ titi wa ká má má jẹ̀bi ká má dàlúrú ká má jáde síjọba ká má protest ká má dá wàhálà alẹ̀ ká má rúdù táwọn òbí wa. gbogbo tí ò dá pátálà lùkùrá ni wá kọ̀. wàyẹ̀dẹ̀rúnà ìlànà kẹ́yìn. ó dẹ̀ ń dáre wa lọ síbi dáadáa ṣe dáadáa sáwọn òbí ẹ láyé. wàyẹ̀dẹ̀rúnà tọ́ba tó ti kú tán tún ṣe dáadáa sí wọn irú ìtàn ọmọ rẹ ṣe lẹ́yìn òbí tiwọn. wàyẹ̀dẹ̀rúnà ìlànà kẹ́yìn. alukurani ní ń pè wá lọ síbi dáadáa. wàbí tọ́ á ti ya amúrùnà. àní tó wà ní alukurani náà ni wá tá a fi ń pariwo pé ṣẹ̀rí àdùngàn ṣẹ̀rí àdàgàn. àbíkọ́ àti àmúrò náà. ohun tọ́lọ̀ bá ń pè wá síbẹ̀ ni pé ká máa tẹ̀lé òfin ọlọ́run ká tẹ̀lé ìlànà tọ́lọ́run. wàbílì ṣìṣàánì wàlẹ̀ ìbéèrè. bákan náà ìmáa ṣe dára sáwọn èèyàn a gbọ́dọ̀ dájú mùsùlùmí kì í ẹni tó ní kó fẹ́ni tí ò ní lọ́wọ́ ẹni tó ní láti máa gbà tí ò ní. ṣàánú aláìní ṣàánú ọmọ orúkọ ṣàánú opó ṣe dára sáwọn àwọn èèyàn ládùúgbò ni nínú ẹbí ni nínú ará ni ẹni tó mọ̀ rí ẹni tó mọ̀ rí ó pàdé ẹ̀ for the first time ó dẹ̀ rí pé yà ń jẹ ara ní ebi ń pa ó wà ní ìdùbúlẹ̀ ààrẹ ṣáánú ẹ̀ ṣe dáadáa sí i ohun tó wà náà Kùránì ti wá nìyẹn o ẹni ọmọ tó wà ń takò tó ń takò ṣẹlẹ̀ àfíà zilu nígbàtí ayakumọ̀ ààdẹ̀ kí n pòsì òfin ọlọ́run ọba tí ń ṣe ṣẹ̀rí àsìlámù wa àà kí n pòsì ẹ̀ lórí ẹni tí kìí ṣe mùsùlùmí láìkìrọ̀ àfi ṣe kò sí dọ́dọ́ gbọ́n àfikà ìṣe tiwa nínú ìsìlámù rárá rárá rárá o yẹ̀húdí gbé pẹ̀lú ànábì jù ó gbé pẹ̀lú ànábì ànábì jẹ́ ń pa kókó ṣe islam kẹbàmọ́ bí islam ṣe dáa tó. hamid Ìní ni ẹta bí ń kàlù Kùránì fún ẹ tí wọ́n náà kọ́ lórí. Ẹ̀ẹ́zì lóríkítà bí mìnà lọ́ ilẹ̀ ẹ̀zì zìlhàkì mímìnà lọ́ ilẹ̀ ẹ̀zì zìlhàkì. ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون فكان الله باتون شلا يعرف ولنا ما خلقنا السماوات والأرض الله بني هو دسما تلهي لسنا وما بينهما أتنتين بيننا السما أتنتين بيننا ولا إلا بالحق وأجل مسمى O dá wọn abasan ó ọkọ̀ dá sámà sílẹ̀ dànù lásán ó ni purpose orílẹ̀ tàwà le ó ní o ni rẹ̀ gbé kalẹ̀ wọ́n máa bẹ̀ iná hùn máa bákaná tí ń bẹ nínú sọ́mà tí ń tí ń bẹ nínú ilẹ̀ ó ní tọ́lọ torí rẹ̀ dá o ìlà bílẹ̀ àsìn wà ájálẹ̀ mọ̀sàmá èmi àti ẹ tọ́lọ ń dá lọ́kùnrin ó nìdí tọ́lọ fi dá àwa lọ́kùnrin o èyí náà tọ́lọ ń dá lóbìnrin ó nìdí tọ́lọ fi dá yín o

bẹ́ẹ̀ náà ni gbogbo tọ́lọ ń dá sínú ilẹ̀ bó ṣe fẹ́ kárí lárí. máa kọlọkúnlẹ̀ sàmáwàtí wàlẹ̀ àrùmọ̀ wà máa bẹ̀yìn náà máa ìlà bílì hàtì wà ájálẹ̀ mùsàmá. ọlọ́run náà ń dá wọn kan yín pẹ̀lú òdodo látọ̀dọ̀ ọlọ́run bá ní kò sí fèkì nínú tó ọlọ́run bá dá. wà ájálẹ̀ mùsàmá. kò sí àṣìṣe nínú tọ́lọ ń dá ìsọkúsọ ọ̀rọ̀ ni pé torí pọba tó mọ ohun tó pamọ́ síbi tó ń fẹ́ ṣe kó tó ní kó ṣe bí ó ṣe ṣe ni. láàbì ń hàn pọ̀. ọlọ́run bá dá pẹ̀lú òdodo bó ṣe fẹ́ kó rí ni. wájàlí mùsàmá. ó dẹ̀ fà kó sí kó wá ń tó dá sáyé ayé gan fúnra ara rẹ̀ lásìkò. Mm. àwa tọ́lọ̀ ń dá sínú rẹ̀ náà lásìkò tá a fẹ́ lò tó bá tásìkò kan ayé ò ní jáyé ma wàjálẹ̀ mọ̀ sàmà tásìkò kan àwọn tá à ń bẹ nínú ayé náà ní àní ẹ̀sìsì má. wàjálẹ̀ mọ̀ sàmà àti másùgbà kan máa bẹ ká tó máa bẹ ń bá tún yà ní bẹ má. wàjálẹ̀ mọ̀ sàmà nìkan lọ́ba títí ń bẹ kí bẹbẹ tó máa bẹ òun lọ́ba tó tún bẹ ńgbà tí bẹbẹ tún bẹ ìgbà tí bẹbẹ ò bá tún símọ ọba tí yóò tó ń dá yóò ń dá gbogbo ẹ̀ fúngbà díẹ̀ gbogbo kìràkìtà yín gbogbo owó gbogbo ọlá gbogbo òpò gbogbo ń tà ń lò yìí fúngbà kan ní àwọn bàbá kan wọ́n ti ṣe wá wọn mọ́ lónìí wọ́n ti wà nínú ilẹ̀ nígbò bá yá wa yìí náà tàwọn náà wà nílò àwọn ni lọ gbogbo ọlọ́lá àwọn náà dà lónìí mọ́tò tí wọ́n ló ń gbà náà Hmm. gbogbo aṣọ tí wọ́wọ́ ń gbà náà ti wọn aṣọ old school nísìn gbogbo àwọn nǹkẹta náà ti di nǹkan àlòpátì gbogbo bàtà tí wọ́n ń gbà náà fìlà tí wọ́n dẹ́ngbà náà àwọn tí wọ́n fi jẹun gbogbo òṣè lò má gbogbo bá yá gbogbo táà náà ń lò lónìí náà padà wá táwọn tó ń bọ̀ lẹ́yìn náà tún nílè ló ìlàbìlẹ̀ kí ló jẹ́ lójú gan kí ló rò pé ó jẹ́ mọ̀lì fọ́kàrù awwaluhu nutifa. máa fàkàrù máa ní awwaluhu nutifa tán. wàjífà tó ní àkèrò yẹ fọ́kàrù. wàjífà tó ní àkèrò yẹ fọ́kàrù. afáàní ẹja bèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni fáàrí rẹ̀ gan. fàkàrù máa ní awwaluhu nutifa tán. kí la kọ́ tó ń ṣe gan ọ̀rẹ́ mi. máa fàkàrù máa ní. bàbá olówó kí ló dé kí ló wà lára yín sí lè fi wólẹ̀ fọlọ́ ọlọ́run. máa fa àkàrò máa ń. wọ́n ní kẹ́ kí ni wá ń ṣe fáàrí. máa fa àkàrò máa ń. iyẹ̀pẹ̀ máa ní àbẹ́ ẹ̀ mọ̀ ni. máa fa àkàrò máa ń kí ló ń kí ni tó ń ṣe ń bàbá lọ́la. àwọn olùkọ́nà kan bá tán. màdámù jẹ́ ẹ ṣe gbogbo ara yín wá tàbí tó tàbí gíláàsì. àwọn olùkọ́nà máa tán. mi ní ìlú máa fọwọ́ mi ti lè mi dédé aṣọ Pọ́ìntì lówó ilẹ́gbẹ̀ta àwọn ẹlòmí. Àwọn alúgbò ọ̀nà tó máa tún. Ìjọ́ tí ànábì Sùlámọ́nù ránṣẹ́ tí Wúdíwúdà lọ ṣàbẹ̀wò sí ààfin Balikis. Ìgbà tó rí ìmọ̀ǹbẹ̀ tó padà rí wá jíṣẹ́ fún ànábì Sùlámọ́n. Ànábì Sùlámọ́n ní ọ̀yẹ̀ ṣé mo lè rẹ́ni tó lè lọ bá mi lọ síbẹ̀ kọ́ lọ fún lẹ́tà yìí. Gbogbo bẹ́ẹ̀ ṣe ló lọ́lá tó yẹ kò ní Ìsìlámù. Kí ló wá ní? Allah. ماذا وجد من فقد الله وماذا فقد من وجد الله كل نتورو كو ني اني تي اولولون سليمان عليه الصلاه والسلام اوا لا من جيشه fún mo nìkan mi jíṣẹ́ fún àwọn tí wọ́n lọ sí àná ẹni tọ́lá ní kó lọ nígbàtí ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn ló fẹ́ lọ fún Torí àti kọ́kọ́ lọ mú lẹ́tà fún ná. Ana àdí kàrí. Ẹnu bá mi gbé àga ọlá rẹ̀ wá. Àga tí húdíhúdí wá ń sọ fún mi pé àga tí mo rí lọ́dẹ̀ rẹ̀ kó wà láà Arishin Azim. Àga ẹ lọ bá mi gbé àga náà wá mo fẹ́ rí bí. Kọ́lá yá ayúwẹ̀ ní ibi àríṣì ha

ẹ ó máa bọ̀. alábàálù ẹlẹ́yàwá tó ní mùsùlùmí. alábìsọ̀ àwọn ọ̀nà tí mo fẹ́ ni pé máa bọ̀ àti àti gbogbo láàárọ̀ àtàwọn tó wà láàfin rẹ̀ ẹ wá gbà síláàmù ìgbà ìgbẹ̀yìn lórí eré ìṣẹ̀ṣẹ̀ nítumọ̀ madam ẹ wá gbà síláàmù ẹ ṣetọ́ ọlọ́run ìgbà náà lọ́lá nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run.

كنت قاطعة لأمرا حتى تشهدون tafsir al bil qur'ani ni ma jo daru me loji ko sura woni o suno woni na muli lele be ni ọ̀rọ̀ la na la ntula bi ba ya ayuha al-mala ó wá sọ pé ẹ̀yin tẹ́ wà la fi tẹ́ jẹ so ngbe mi abtuni ela mi loye bi amuri ọ̀rọ̀ tí mo npa be na ṣe npo wa sura bolola ma kuntu qati'atan bi wa zi ṣe ndodo yin tẹ́ na rò pé mama madam tẹ́ rò pé a ṣe kemi na wa ṣe dáàbò ni ṣé kí mi náà wá bẹ̀rẹ̀ sí kírun ni ṣé gbogbo tí mo ṣe kí má ṣe mọ́ dírẹ́fà yẹn wá sọ ní ti bẹ́ẹ̀ ni madam madam gbogbo tá ń tójú bọ̀ káàkiri tá ń wá kiri tá ń fẹ́ ní gbé kiri tá ń fẹ́ tá ń lò yìí ekùkùkù sọ́nà ń bẹ́ ẹ̀ dírẹ́fà yín lè gbà yín ní mọ̀ràn kíláàkì security yín náà lè gbà yín ní mọ̀ràn lẹ́sẹ̀kì yín lè advice yín housemaid yín náà lè advice yín ọmọ tẹ́ ń ránṣẹ́ ilẹ̀ àdíváìsì yìí ọmọṣẹ́ yìí ṣe gbé ẹ̀yí ṣe bọ̀ ilẹ̀ àdíváìsì yìí ọmọṣẹ́ ló ń da yín máníjà ilẹ̀ àdíváìsì yìí. kọlu malikisu náà béèrè lọ́wọ́ àwọn èèyàn wọ́n dé àdíváìsì rẹ̀. àbùdù ní bí amúrí máa kó dùkọ́ bí àtàní amúrò ń hàtà tẹ̀sí àdúró. ẹ̀yin ọlọ́lá tẹ́ ń gbọ́ mi lónìí náà máa rò pé àfáà tó ń ṣe wá àtúnfẹ́ àti ó ní jẹ́ẹ̀tì sàmì ní jẹ́ẹ̀tì o. kọlu náà ló lókun wá dé o ba'sin shadid. ẹ̀ lè máa rú pé ilé mẹ́rin ló kọ́nà ṣó nílé lájà, ṣó nílé ní kòyí, ṣó nílé ní bànádá, ẹ́ àbí kí gbogbo tí wọ́n ń pè yẹn, ó gbà wọ́n. Ayakumullah. Rárá, ohun tí mò ń sọ fún yín lágbára ju gbogbo bí tẹ̀ ń dárúkọ yẹn lọ. Qalu nahnu ulu quwwatin. Ẹ̀mí ló ló ti para Amẹ́ríkà rí náà mi tí ì débẹ̀ rí. Ìgbẹ́ ń sọ fún àwọn àwọn tí mo ẹni tó ránṣẹ́ wà yìí ó ní láti jẹ́ èèyàn ńlá kan tí lẹ́tà dáàfin táàrẹ tó mú lẹ́tà wá torí lẹ́tà wà àfin wọn mọ́ bí lẹ́tà ṣe dé arábìnrin rí lẹ́tà àwọn dẹ̀ ń kà á ìntàfẹ́fà ẹ̀bẹ̀ ni pé ìjọ tí òun náà rí ọlá tó ju ọlá lọ ọjọ́ tí Bàlíkísù náà wà àfin ànábìwá Suleiman torí pọ́tọ̀ ọ̀rọ̀ mi ńlá kan tún ní ọ̀rọ̀ ẹgbẹ́ àga rẹ̀ wá fún mi ọ̀rọ̀ kan tún nìyẹn lọ́tọ̀ ọ̀rọ̀ sì ń bọ̀ ń bẹ̀ lẹ́tà ìgbà tó wọn náà débi tó ọlá wà tó dẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ọlọ́lá ayé ọlọ́lá tún jọ ọlọ́lá lọ. kí lálá hàn án. àwọn ní kí báàlìkí ń sùn wọlé. fọ́nrán hà. wọ́n ṣe ní kó náà wà àárín ààfin ànábì. fàlà máa kó náà ṣe wọlé báyìí. hasibadi olórí jata ń. ó náà rò pé kí ni mò ń ìtàníà táìsì kìíní kan táìsì àwọn táìsì ayé jẹ́ náà ìtọ́lọ̀ ní kàlẹ́wà sùlẹ̀mọ́nù fi dìsáìn ààyè tó ti lọ́lá àfin rẹ̀ ayé ọlá rẹ̀ ànábì ọlọ́ọ̀ni ọlá tún pọ̀. wàlá márọ̀ àdíwù. bí bàlìkísù ṣe rí báyìí ní tó lọ́lá ló bá yé lóyè. ó bá rò pọ́ ní ìgò ló ń dé ni pé hey ṣé ìrẹ̀ ní ṣubú báyìí àbí ní omi ni mo fẹ́ wọ̀ ni. àwọn ni rárá máa bọ̀ wá. wàkàtà bá ti ń sa kọ́ ìhà máa máa bọ̀ máa bọ̀ ó lè ṣubú máa bọ̀ máa bọ̀. àtàjà fàìtì à ń sá àmọ́ ìhà. ṣé àlùwá sí i tí àná bá rí ọlẹ́rọ lanu.

ìlà bílhàsì wa jálẹ̀ mùsàmá. ọlọ́run ní gbogbo ohun tó ń dání sánmọ̀ nílẹ̀ àti gbogbo tí ń bẹ láàrin méjèèjì owó ọ̀dá wọn lásán ọ̀dẹ̀ dá wọn fásitì gbà díẹ̀ ni. ọlẹ́dì iná káfáwò ẹ̀mà òǹdìrò mọ́rìnrìndù. kọ́lọ̀ jọ kó má ṣe mi àti ní kèfèrí o ọlọ́run ní gbogbo àwọn tó wá yẹ láì mọ oore tí ò gbọ́tọ̀ ọlọ́run ọba tí ò tẹ̀lé lànà ànábì gbogbo ní tẹ̀ ń kà fún ọ yìí mọ́ọ̀rìndùn àwọn ń gbọ́ ni wọ́n ó tún mutí lọ́wọ́ ó tún ṣe sìnà lọ́wọ́ ó tún hùwà bàjẹ́ lọ gbogbo tó ń gbọ́ yìí kò rẹ̀ ọlọ́njọ́ má ṣe ti náà fi ń bẹ̀ o. amiina ibi tá لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí tàbí ẹ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrin àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta